láti gbàdúrà gidi a ní láti gbàdúrà gidi. ẹlẹ́ṣẹ̀ ni wá bàbá ẹ dáríjì wá òwe máa ń wò tẹ̀sẹ̀ mọ́ wa lára. must plan for future. Youth, not the future. Youth of the nation, tie your shokoto well, well. jẹ́ àpagbà kan. yes ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ nǹkan tó dáwọ́lé ó máa máa ṣe oríire ni ọ̀pọ̀ bá làábò kékòókò làábò kúta irọ́ ni wọ́n pa má dà kó sí nǹkan tó máa ṣe ẹ́ ó ti wà á máa lọ síwájú ni bó ti ń gbóríyìn fáwọn tó yẹ kó gbóríyìn fún ọlọ́run á máa gbóríyìn fún ẹ. May God in his infinite mercy and wisdom crown you with all the desires that you seek. May you be greater than we. May you be greater than we. May you be greater than we. A ní láti gbàdúrà gidi kọ́. A ní láti gbàdúrà gidi. Ẹlẹ́ṣẹ̀ ni wá. wa ò ẹ má wo tẹ̀sẹ̀ mọ́ wa lára. fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta. kango kango báyìí láàgbóhùn agogo bẹ́ẹ̀ ni dùgbẹ̀dùgbẹ̀ làágbóhùn ti ṣẹ̀kẹ̀rẹ̀ bó tú màrìbáyọ́kẹ́lẹ́ kí wọ́n lóyìnbó ó di dandan káwọn tí wọ́n wà lọ́jọ́ta kí wọ́n rí kedere ni ìròyìn tá a pè ní ó kọ sísọ túnrẹ́ o òun náà ló tún ṣe bẹ́ẹ̀ tọ́yọ́kẹ́lẹ́ kí n lọ́sàn-án tòní níbikíbi tẹ́yìn bá wà tẹ́yìn bá ti ń láǹfààní láti máa gbọ́ wa láti ìkànnì fresh one zero seven point nine fm abẹ́òkúta ibi làwa wà ọ̀tá àti ń da kékeré lókè àní la wà tá a ti ń dá bí ẹdun tá a ti ń rọ̀ bí òwe ẹ̀yin kúkú ti mọ̀ yí pé ẹ̀yin máa ń láǹfààní láti fetígbéyàwó ìròyìn eléyìí tọkọ sísọ àtúntìdé ò lọ́sàn-án tòní lórí ìròyìn túndé hamzat ló kọ́ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé òun náà ló ń kí í káàbọ̀ sórí ìròyìn tọkọ sísọ fútọ̀sán tòní láláìwá rẹpẹ̀tì láìwararo ẹ jẹ́ kí n lọ síbi àwọn kókó kòkó kókó eléyìí tó kọ́kọ́ súyọ nínú ìròyìn tó kọ sísọ fútọ̀sán tòní o ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ mú ìyún nípínlẹ̀ ọ̀yọ́ mọ̀mọ́ ni nílùú ọ̀yọ́ lọ́n nípínlẹ̀ ọ̀yọ́ ibẹ̀ ni wọ́n rìnrìn àjò lọ níbi tí ìṣẹ̀lẹ̀ tọkọ sísọ tọkàárù tó ti ṣẹlẹ̀ kódà ìròyìn ìrọ̀lẹ́ ayé ni bẹ́yìn gan bá gbọ́ ẹ ṣe àní ọ̀rọ̀ sí bẹ́ẹ̀ ọmọọmọ kọ sísọ o pẹ̀lú bó ti ṣe jẹ́ pé arákùnrin kan àáfàá ni wọ́n pè o wọ́n ní àáfàá yìí òun náà wọ́n mọ̀mọ́ ká ẹ̀yà ara èèyàn wọ́n kà mọ́ lọ́ o kódà ẹni wọ́n ká ẹ̀yà ara èèyàn rẹ̀ mọ́ra lọ́wọ́ wọ́n ní àṣerunlọ́sọ̀ọ́ ni ìlàrábìnrin ọ̀hún bó o lẹ̀ yára ẹni tó já àṣerunlọ́sọ̀ọ́ bó o ló ti ṣe dé ọ̀dọ̀ àáfàá kí ló dé tá àáfàá ṣekú pa ẹ kò kú gba gbogbo ẹ̀ lọ́sàn-án tòní ẹ mọ̀ yín kò ń bẹ̀. láti ìpínlẹ̀ ọ̀yọ́ nílùú ọ̀yọ́ lọ́hùn-ún níbi tí mo ti kọ́kọ́ mú kókó ìròyìn àkọ́kọ́ tọkọ sísan ẹ jẹ́ kí n tún lọ sí ìpínlẹ̀ míì kí n tún ṣe bẹ́ẹ̀ kí n mú kókó mi o wọ́n ní arákùnrin kan mọ̀mọ́ ni bàbá lárìn lọ́ọ̀dún wọn pé o bàbá onílé iná mọ̀mọ́ lọ́sàdédé yọ àdá sí ìkan lára àwọn ayálégbé rẹ̀ o ọmọ mọ̀sá ayálégbé rẹ̀ tó ń tìyàwó rẹ̀ ọmọ mọ̀sá wọn ládàá o débi pélé ìwòsàn ìlọ́gbà wọn ń tẹ̀ ẹ́ àbẹ́ ẹ̀ tún rí pọkọ sísọ o. láti ìpínlẹ̀ wo ni níbi tí mo ti mú ti bàbá lárìn lọ́ọ̀dún eléyìí tó sá ayálégbé rẹ̀ ládàá ẹ jẹ́ kí n tún lọ o ìyún sípínlẹ̀ míì ìyún láti ìpínlẹ̀ Rivers tí mo ti mú kókó ròyìn ìṣẹ̀lẹ̀ tó kọ sísọ míì tọ́ka àrùtún o ọ̀rọ̀ tún ṣe bẹ́ẹ̀ ọkọ̀ sísọ nílùú èkó aromi sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ nípínlẹ̀ èkó lọ́hùn-ún wọ́n ní arákùnrin kan tún ni o wọ́n ní arákùnrin lọ́mọ̀mọ̀ gbé ìyàwó rẹ̀ lọ sílé ẹjọ́ o lórí ìkíni arákùnrin ní ọmọ kan dondo tíyàwó òun bí fóun ó ní kì í sóun ló ń lóyún eléyìí tó fi bímọ òun bó lọ̀rọ̀ ti ṣe jẹ́ tọkọ ìyàwó wa ń sọ pé kì í sóun ló ń lọ ọmọ tíyàwó bí fóun lẹ́yìn ìgbò ó ti lóyún tó sì bímọ fún un ẹ kúkú gbọ́ wúlẹ̀wúlẹ̀ rẹ̀ lọ́sàn-án tòní ẹ mọ ìyín kò ń bẹ̀. tó níwọ̀n bá àgbà tí mo ti dín àwọn kókó kókó kókó eléyìí tó suyọ́nú ròyìn tọkọ sísọ fún tọ̀sán tòní tí mo ti dín wọn sí ilé títán àwa fẹ́ kọjá lọ sókè lọ́nà à ń padà bọ̀ o kò ṣe sọ. Download the Fresh FM app on your Android phone, tablet to listen to Fresh FM anywhere in the world. To download, go to Google Play Store and App Store. Search for Fresh FM Nigeria, select the icon, tap, and install for free. Follow the on-screen instructions, complete the installation, and get our content anywhere under the sun in, in real time. time. The Fresh FM radio app is all in one. You can listen live, watch us live, see our Facebook, Twitter, Twitter, Instagram posts, and news updates, the Fresh FM Nigeria mobile app can be downloaded on Android and iOS. As you use the Fresh FM app, review and rate our app. We're available 24 7 for more updates. Thank you for choosing Fresh as the best with Oakrest. fresh one note oh seven point nine fm That's olúmọ ó kulẹ̀ fàlàfàlà. sórí ìròyìn tó kọ sísọ láti ìkànnì fresh one zero oh seven point nine fm abẹ́òkúta mo ti ka àwọn ìròyìn ìyẹn àwọn tó jẹ́ kókó ìròyìn tó kọ sísọ mo kà wọ́n sí ilé tílẹ̀ kan ẹ wá bẹ̀rẹ̀ sí ní gba àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn lọ́kọ̀ọ̀kan ìjẹ́ ìjì báyìí ẹ jẹ́ kí n kọ́kọ́ lọ mú o ìyọ̀n nípínlẹ̀ Rivers nílùú Port ọ̀rọ̀ màmá ṣe bẹ́ẹ̀ ọkọ̀ sísọ ń bẹ̀ o níbẹ̀ ni arákùnrin kan tó jẹ́ bàbá landlord bàbá onílé wọ́n pè o bàbá landlord wọ́n pè wọ́n ní arákùnrin lọ́mọ̀mọ̀ mú àdá o àfi ṣàkà ṣàkà tó sì sa ayálégbé rẹ̀ ọ̀sà ládàáde bíi pélé ìwòsàn lọ́gbà ń tẹ́ o ọ̀rọ̀ ṣe bẹ́ẹ̀ ọmọọmọ kò sísọ o pẹ̀lú bí arákùnrin kan eléyìí tó jẹ́ pé wọ́n lòun lọ́kọ́ ilé eléyìí tí ń gbé tó sì tún fi ilé rẹ́ǹtì tó fi ìta fáwọn ayálégbé tí wọ́n ń gbénu ilé rẹ̀ wọ́n ní arákùnrin iná ló jẹ́ pé wọ́n pòókọ rẹ̀ ní alábò wọ́n ní arákùnrin tí wọ́n pòókọ rẹ̀ ní alábò iná ló jẹ́ pé ó ń gbé ní agbègbè kan tí a ń pè ní ekuwa lobia ìyún nílùú porakot nípínlẹ̀ rivers wọ́n ní arákùnrin ní èdè àìyedè mọ̀mọ́ sàdédé bẹ́ sílẹ̀ o láàrin ìkan láàrin òun àti àwọn ayálégbé rẹ̀ tó sì wáá di pé ọ̀rọ̀ ọ̀hún ó mọ̀mọ́ di ìgbà àyàngàn o tó sì fọ́gbà àyàngàn wọ́n ní ká tó bójú wò bójú rí wọ́n lédè àìyedè tó kọ́kọ́ bẹ́ẹ̀lẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí í ṣe ọkọ arábìnrin bó ti ṣe ṣàlàyé ìyẹn ẹni ó jẹ́ ayálégbé tó ń ti ìyàwó rẹ̀ wọ́n ní torí pé ẹni tó jẹ́ ìyàwó ayálégbé gangan ni ẹni tó jẹ́ bàbá onílé yìí ńlọ́kọ́kọ́ bù ládàá o kó tó tó náwọ́ gan ọkọ rẹ̀ ṣùgbọ́n ìsọwọ́ bù ládàá o kò bá ọkọ ìyàwó ń dáadáa ìyàwó gangan gan iná làfojúsùn rẹ̀ o gẹ́gẹ́ bí ọkọ ìyàwó ń ti ṣe wá ṣàlàyé ìyún lórí bẹ́ẹ̀dì ń bẹ ọ wà níbi títí ń gbà tọ́jú lé ìwòsàn ó ní ìjẹ́ ẹjẹ́ mọ̀ pé ẹni tó jẹ́ bàbá onílé àwọn yìí iná ní ti máa yọ ìyàwó òun lẹ́nu tipẹ́tipẹ́ tí ìyàwó òun sì máa sọ fóun tóun máa ní ó ní sùúrù ìpè káwọn ọjọ́ máa múra àwọn ní tolólùfẹ́ káwọn ọjọ́ máa múra àwọn gẹ́gẹ́ bí aborí lùlù lẹ́gbẹ̀ẹ́ ògiri kí wọ́n jọ máa yanra wọn lálẹ́ ìyẹn nínú ilé òun oní tíyàwó òun sì máa tí èé sì gbà ìyẹn fún bàbá onílé oní tipẹ́tipẹ́ níyàwó òun ti máa fi ẹjọ́ bàbá onílé sùn òun tóun ní kó ní sùúrù kó ní sùúrù náà ni ó kó tó wá di pé ọ̀rọ̀ wa kò sí sọ báyìí o oníṣàdédé níyàwó òun sá aṣọ sí orí wáyà ìyàn láyìíká alé gẹ́gẹ́ bí ìṣe wọn tó sì lẹ́tọ̀ọ́ láti máa sáṣọ sórí wáyà tàbá àyíká alé torí pé ń sanwó ilé o oníṣàdédé wà lẹni tí í ṣe bàbá onílé lọ́ba lọ síbi aṣọ tíyàwó òun sá ó ní lọ́ba bẹ̀rẹ̀ sí ní ká aṣọ lọ́kọ̀ọ̀kan ègèègì ní dàálẹ̀ sínú yẹ̀pẹ̀ ó ní níyàwó òun pé bàbá láńlọ́ọ̀dù òun ló ń làwọn aṣọ tẹ́ ẹ ń jù látòrí wáyà sílẹ̀ lẹ̀ kọ̀ lẹ́tọ̀ọ́ la kankan láti máa sásọ́nù ilé òun ó ní lòun wá rán létí ìyún ìyàwó òun rán létí pé à sítorí gbogbo ọ̀rọ̀ tẹ́ ń bò ń sọ látọjọ́ ẹ̀ tóun lóun ọ̀gbọ́ bọ́ bá rí bẹ́ẹ̀ òun ọ̀gbọ́n kankan o òun sì lẹ́tọ̀ọ́ láti máa sá aṣọ sí orí wáyà tàbí láyìíká toró ń sanwó ilé òun òun yálégbé lọ́wọ́ yín ni onílọ̀rọ̀ náà wá di sọ atayanyan láàrin bàbá lárìnlọ́ọ̀dù tó ń tìyàwó òun onígbà ọ̀yá gẹ́gẹ́ bí arákùnrin tún ti ṣàlàyé ó ní bàbá landlord wá ń sọ àwọn ògúlùntì ọ̀rọ̀ sí ìyàwó òun ipe ìyàwó òun ní ń bọ́ òun ipò òun ò níṣẹ́ òun ò níbì kankan tóun lọ lójoojúmọ́ ìyàwó ní rebi iṣẹ́ tí sì ń bọ́ òun ó ní kó tó wá di pọ́rọ̀ náà wá di sọ àtayànyàn o ó ní ká tó bójú wò bójú rí bàbá láńlọ́ọ̀dù ọlọ́mọdà àfi ṣàkà lára ìyàwó òun ó gbé ìyàwó òun tóun wá gbọ́ ó ní bá jáde o ó nígbà tóun ó jáde ọwọ́ àdá bàbá láńlọ́ọ̀dù náà tó kó sí lọ́ba tún bu òun ládàá o kó tó wá di pàwọn ará àdúgbò wọ́n gba àwọn kalẹ̀ lọ́wọ́ rẹ̀ torí retí rẹ̀ ìtọ́jà àfojúsùn rẹ̀ ní láti sá àwọn ládàpá o ó ní tí kì í bá ṣe pé lọ́pẹ́lọpẹ́ àwọn tí wọ́n jẹ́ ará àdúgbò àtàwọn ayálégbé yòókù tí wọ́n rà wọn kalẹ̀ lọ́wọ́ láńlọ́ọ̀dù ó lọ́gba bí wọ́n ti ṣe gbà wọn kalẹ̀ lọ́wọ́ rẹ̀ ó ní ní láńlọ́ọ̀dù bá fẹsẹ̀ fẹ́ o ṣe wá rí ẹni tí í ṣe alukoro fúnlé iṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Rivers òun náà mọ̀mọ̀ fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé pé wọ́n ti wá fi ọ̀rọ̀ náà lọ lágọ̀ọ́ ọlọ́pàá o ó gbà táwọn ọlọ́pàá ò fi débẹ̀ ìyún ilé bàbá òun oníbàbá ti fẹsẹ̀ fẹ́ o títí tí bá a ti ṣe ń kàròyìn tọkọ sísọ ìlọ́lọ́ báyìí alūkkóró fún iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Rivers ọwọ́ àfìdí ẹ̀ múlẹ̀ o ọ láwọn ti bẹ̀rẹ̀ sí ní fimúfínlẹ̀ fimúfín òkè báyìí o láti lè bá rí dájú pé àwọn fi kélé òfin àwọn fi gbé bàbá landlord níbikíbi tó bá sá lọ ipa àwọn òfin jáde ni bí ìgbèyàn fín òkété jáde nínú sáà rẹ̀ àbẹ́ẹ̀rí pọkọ sísọ o. láti ìpínlẹ̀ Rivers ẹ jẹ́ kí n tún mú ìròyìn míì eléyìí tó náà tún ṣe bẹ́ẹ̀ tọkọ sísọ ọ̀rọ̀ tún ṣe bẹ́ẹ̀ ọmọọmọ kọ sísọ ìyún nípínlẹ̀ wo ni ní ìpínlẹ̀ èkó ni nílùú èkó arómi sálẹ̀gbẹ̀lẹ̀gbẹ̀ níbẹ̀ mọ̀mọ́ ní ìròyìn ìrọ̀lẹ́ ayé ló ti wáyé o arákùnrin kan mọ̀mọ́ ní fẹ̀sùn kan ìyàwó re. ó níyàwó òun kọ́ ọmọ tó kan ṣoṣo tó bí fóun ó lọ́mọ àlè ni pé kì í sọ òun o ó sì gbéyàwó ìrọ̀lẹ́ e ẹjọ́ o gbọ́ pẹ̀lú bí arákùnrin kan eléyìí tí wọ́n po orúkọ rẹ̀ ní Salami jose wọ́n ní Joseph Salami yìí iná ló jẹ́ pé ó gbé ìyàwó rẹ̀ lọ sílé ẹjọ́ ìyàwó rẹ̀ tí wọ́n po orúkọ tiẹ̀ ní Sọlá Jayéọlá wọ́n ní ìyàwó rẹ̀ ní mọ̀mọ́ ń nà ká sí o ìyàn níwájú adájọ́ ilé ẹjọ́ pé olúwa mi ọkọ ìyàwó ní wí bẹ́ẹ̀ kì í ṣe mi o ó ní ǹjẹ́ ẹjẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ ti ṣe ń wo ìyàwó òun tó dúró síwájú yín ti ń ká ọkàn ìròjọ́ yìí ǹjẹ́ ẹjẹ́ mọ̀ yìí pé ọmọ kan ṣoṣo tó bí fóun kì í máa ṣe ọmọ ọ̀hún ọlọ́gbóyún wá láti tanitọ́ wa rùn mọ́ ńlọ́rùn ipò òun ti mọ̀ báyìí ojú òun ti la o wọ́n níbẹ̀ lẹ́ni tí í ṣe adájọ́ ilé ẹjọ́ ní làbáre láàmì báyìí ní bàtákè ipe kọ́là òun kọ́ ṣàlàyé ọ̀rọ̀ ní wúlẹ̀wúlẹ̀ nígbà tí arákùnrin jọ́sẹ̀ sàlámì tí ó wà á tẹnubọ̀rọ̀ ẹgbọ́n tí ń wí o ẹ̀yin gò ṣe hà ó ní ẹ máa wò ó ó ní nínú oṣù kẹta ìyún ti ọdún two thousand and thirteen ó ní níyàwó òun sọ pé baálé òun ipò mọ̀mọ̀ ti lóyún oṣù kan ó ní ẹ̀yin náà mọ̀ bóun sírò rẹ ó lóyún oṣù kan ìyẹn nínú oṣù kẹta ti ọdún two thousand and thirteen ó ní ṣùgbọ́n nígbà tí ó wá di inú oṣù kẹfà lọ́dún two thousand and thirteen dondo pé kì ṣe two thousand and fourteen o nínú ọdún kan náà oṣù kẹfà ọdún ó ní níyàwó òun lọ́ba bímọ lọ́mọdún wẹ́ẹ̀ wẹ́ẹ̀ ó lóun ṣàǹwòye pé à ebi nínú oṣù kẹta ọdún eléyìí tó jẹ́ two thousand and thirteen níyàwó òun sọ pé òun lóyún oṣù kan béèyàn bá sì kà lé ní èjẹ̀ta ẹ̀rin àrùn oyún kò tí ì tó bí oṣù mẹ́fà débi pé yóò tó oṣù méje gan téèyàn á máa bírú oyún bá ní tọmọ ó tó ké wẹ́wẹ́wẹ́ tọmọ rí làǹtìlàǹtì ó látìgbà náà ni òun ti kó sí rònú pé oyún eléyìí kì í soyún tòun o ó ní kóun tó wá pe àrò àtọ̀dọ̀ òfin inú òun báyìí ipe ọmọ òun kì í ṣe ọmọ tòun ó nídìí nù olúwa mi o tí òun fi gbéyàwó òun wá sílé ẹjọ́ o nígbà tí ẹni tí wá ṣe adájọ́ ilé ẹjọ́ tí ó gbọ́ ọ̀rọ̀ tí ẹni tí ń ká ọpọ́n ìrójọ́ iyùn ìyàwó arákùnrin bẹ́ẹ̀ níyàwó máa ń ṣẹ̀ ó ní kò rí bẹ́ẹ̀ olúwa àhún o bẹ́ẹ̀ ni adájọ́ ń béèrè pé bó ló ti á jẹ́ ọkọ rẹ̀ sọ pé nú oṣù kẹta ọdún two thousand and thirteen ń sọ fún pò olóyún oṣù kan ó sì bímọ òun ní inú oṣù kẹfà lọ́dún two thousand and thirteen kan náà bó ti ṣe jẹ́ wọ́n ní níyàwó ní bá ń wí abotoboto ìyún níwájú adájọ́ ilé ẹjọ́ o ṣẹ̀wárẹ́ ẹni tí í ṣe ọkọ ìyàwó ìrún arákùnrin Joseph Salami iná ni wàá ń lọgun ẹ̀ bẹ́ẹ̀ tatata o fún adájọ́ ilé ẹjọ́ ń pé ó di dandan ó gbọ́dọ̀ tú ìgbéyàwó tó wà láàrin òun àti ìyàwó òun ká o ìyún ó sọ bẹ́ẹ̀ fún adájọ́ ilé ẹjọ́ ìbílẹ̀ òun ipe dandan lá adájọ́ gbọ́dọ̀ tú ìgbéyàwó eléyìí tó wà láàrin òun àti ìyàwó òun ká o lẹ́yìn èyí wá ní adájọ́ ilé ẹjọ́ náà iná lọ́wọ́ á gbé ìdájọ́ rẹ̀ kalẹ̀ kàṣàgbà o ipe níwọ̀nba àgbà tẹ́rì máa jẹ́ mi ìṣó ti wà níwájú ilé ẹjọ́ ọ̀hún ipe òun ti tú ìgbéyàwó eléyìí tó wà láàrin ọkọ àtìyàwó òun òun ti tú ká o kó ní kálukú ọmọ bá tiẹ̀ lọ àbẹ́ẹ̀ rí pé ọkọ̀ sísọ. tọkọ sísọ náà ló ń ṣe bẹ́ẹ̀ tó ń dé sétìgbọ̀yìn láti ìkànnì fresh one zero seven point nine fm abẹ́òkúta ẹ̀túnjá tẹ̀síwájú lórí ìròyìn ilé yìí tó wáyé ìpínlẹ̀ èkó ilẹ̀ ti gbọ́n ẹ jẹ́ kí n wá tara ṣàṣà kí n lọ sí ìpínlẹ̀ ọ̀yọ́ nílùú ọ̀yọ́ báyìí o níbẹ̀ ni ọkọ̀ òròyìn tó kọ sísọ ẹ̀ níbẹ̀ ló ń gbé mi lọ mo fẹ́ rìnrìn àjò débẹ̀ ọ̀rọ̀ màmá síbẹ̀ ọkọ̀ sísọ nílùú ọ̀yọ́ ìyẹn nípínlẹ̀ ọ̀yọ́ lọ́hùn-ún wọ́n ní ṣàdédé ni a mọ̀mọ̀ bá ẹ̀yà ara èèyàn ni a kà má ẹnìkan lọ́ o ìyọ̀n àáfàá wọn pé o àáfàá tí Àmíyù Abbas wọn pé wọn ká ẹ̀yà ara arábìnrin kan wọn kà mọ́ lọ́ o eléyìí tó ti gé lẹ́jẹ̀ wọ́n lẹ́jẹ̀ wọ́n wọn ni arákùnrin kan eléyìí tí wọ́n pè ní àáfàá tí Àmíyù Abbas wọn ní àáfàá tí Àmíyù Abbas iná mọ̀mọ̀ ni ó ń gbé ní agbègbè kan eléyìí tí wọ́n pọ̀ kọ agbègbè ní Oyètòrò ìyún nílùú ọ̀yọ́ níjọba àbílẹ̀ ìwọ̀ oòrùn ọ̀yọ́ nípínlẹ̀ ọ̀yọ́ lọ́hùn-ún wọ́n ní níbẹ̀ ni àáfàá ibi ṣe ibùgbé o tó sì jẹ́ pòun lọ́kọ́lé ti ń gbé o wọ́n ní látìgbà tí àáfàá tó ti kó dé àdúgbò òun làwọn èèyàn ti máa fura sí o gẹ́gẹ́ bí wọ́n ti ṣe fìdí ẹ̀ múlẹ̀ tó sì jẹ́ pé nígbẹ̀yìngbẹ̀yìn bí wọ́n ti ṣe ń fura sí i ó sì wá sí musẹ̀ náà ni o wọ́n ní sàdédé mọ̀mọ́ ni àwọn ará àdúgbò ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbọ́ àwọn òórùn àbáàdì ìyọ̀n lọ́lọ́ yìí wọ́n ní kan lára àwọn tí wá jẹ́ onílé ládùúgbò lọ́wọ́ làwọn ò lè mú òórùn àbáàdì mọ́ra mọ́ o wọ́n ní ní a bá ń fi mú fún òórùn káàkiri pé káwọn ó tiẹ̀ tọpasẹ̀ ibi tí òórùn àbáàdì títí ń wá gangan wọ́n nígbà wọn wà á máa tọpasẹ̀ rẹ̀ tó ní kálukú jáde gẹ́gẹ́ bíi lárìnlọ́ọ̀dù wọ́n tún fura pé àáfàá Tìámíyù Abbas òun nìkan ni ọ̀jáde tọ́sà àlìkìmọ́lé wọ́n ní ní nínú igbó ni wọ́n nígbà wọ́n wà tọpasẹ̀ rẹ̀ tọpasẹ̀ rẹ̀ ládùúgbò lọ́wọ́ ajẹ́ inú ilé àfáàtì amiyu abbas tá a ní gbé lágbègbè oyetoro níjọba àbílẹ̀ ìwọ̀ oòrùn ọ̀yọ́ nípínlẹ̀ ọ̀yọ́ nílùú ọ̀yọ́ inú ilé rẹ̀ iná lòórùn mọ̀mọ́ tí ń jáde o wọ́n nígbà wọn ò tiẹ̀ wá súnmọ́ bẹ̀ dáadáa lòórùn wá bẹ̀rẹ̀ sí ní bùtì ju ti tẹ́lẹ̀ lọ wọ́n ní ní a bá pe àáfàá jáde o àáfàá ti amiyu abbas ẹ jáde ṣé ẹ mọ̀ pé gbogbo ará àdúgbò wọ́n ń kíyèsí òórùn kan ni ṣé òórùn dọ́dọ̀ yín ni wọ́n ní bá ní òun ò gbọ́ òórùn kankan imú imú òun gbọ́ òórùn dáadáa wọ́n ní àwọn tí wọ́n jẹ́ lárìnlọ́ọ̀dù yòókù wọ́n wá ń jẹ́ oyè pé inú ilé yín gangan làwọn ti ń àwọn tọpasẹ̀ rẹ̀ wá ní o gẹ́gẹ́ ti ṣe wá jẹ́ papọ̀ àwọn yẹnu ilé rẹ̀ wò wọ́n ní lọ̀rọ̀ náà bá kọ́kọ́ di sọ atayanyan wọn sì ayẹnu wọ́n ní wọ́n bá mu ní tìpátìkúùkù ipò òórùn ipò àwọn yẹlé yín wò ni wọ́n nígbà wọ́n wọnú ilé àfáà Tìámíyù Abbas ẹ̀gbọ́n tí ń rí bẹ́ẹ̀ o wọ́n ní wọ́n rí orí arábìnrin kan tọ́jẹ́ pin ti ń wà tipẹ́tipẹ́ wọ́n ní hairdresser ní àpè arábìnrin yìí o wọ́n ní iṣẹ́ aṣerunlọ́sọ̀ọ́ ìní ń ṣe o wọ́n ní arábìnrin ni a sì ti ń wá tipẹ́tipẹ́ wọ́n ní ní a bá rórí rẹ̀ ń bẹ̀ wọ́n ní kódà wọ́n tún rí àwọn ẹ̀yà ara èèyàn míì eléyìí tó jẹ́ ti arábìnrin tá a pè ní adẹ́sà yìí o wọ́n ní lára àwọn ẹ̀yà ara rẹ̀ eléyìí tí wọ́n tún rí iná lọ́mọ ọ̀ka ọwọ́ ọmọ ọ̀ka ẹsẹ̀ àti bí apá àti àwọn ẹ̀yà ara míì ká ṣe mọ́ bẹ́ẹ̀ kọ́kọ́mọ́jù bá ń lọ nítorí ìlànà ìgbóhùnsáfẹ́fẹ́ wọ́n ní wọ́n sáré àwọn ẹ̀yà ara èèyàn lóníranran ìyún nínú ilé àfáà yìí o wọ́n ní àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí ní kó ìbòǹbòbò lọ́ba bẹ̀rẹ̀ sí ní ká bòròbòrò bí ìyá àti bí o ìpè kí wọ́n ó sì ń jẹ́jẹ́ ìpè lóòótọ́ ni òun ló ń ṣekú pa arábìnrin òun wọ́n ní kílẹ̀ rẹ̀ ìdí tó fi ṣekú pa á tó wá gé ẹ̀yà ara rẹ̀ lékìrí lékìrí tó gbénú ilé ó ní pé tútù ọ̀la ìlò ń fẹ́ lò fún ni o wọ́n ní àwọn èèyàn wá jọ́rọ̀ ọ̀hún kó tutù wọ́n wá lọ́ọ́ fi tó àwọn ọlọ́pàá létí o kó tó wá di pé wọ́n fi kélé òfin gbé àáfàá àti Amiyu Abbas ṣẹ̀wárí nígbà tí ẹni tí í ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá tìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́hùn-ún nígbà tí ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé o ìyún alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ ọ̀yọ́ adéwálé òsínfẹ̀sọ ó ní lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé oníṣẹ́ wa rọ́rọ̀ àfa àwọn ti gbé e kúrò ní àgọ́ ọlọ́pàá tọ̀rọ̀ rẹ̀ wà wọ́n ti wá gbé lọ sí àgọ́ ọlọ́pàá eléyìí tó wà ní ìyágànkú nílùú ìbàdàn ìyún nípínlẹ̀ ọ̀yọ́ lọ́hùn ipe bẹ̀ wọ́n gbé lọ ipe bẹ̀ lọ ẹjọ́ rẹ̀ wà báyìí ipe láti bẹ̀ ni wọ́n ti wá tàtàkùrọ̀ ọ̀rọ̀ rẹ̀ lọ sí ilé ẹjọ́ o àbẹ́ẹ̀rí pé ọkọ̀ sísọ o tó ẹ̀yin èèyàn wa mo ti ka àwọn ìròyìn tó kọ sísọ lọ́kọ̀ọ̀kan èjèèjì sí létí àkókò nìyí tẹ́ bá a láǹfààní láti bá a dá sí ìròyìn náà láti pè wọlé ojú òpó nọ́mbà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa tẹ́ láǹfààní àti pè ní zero eight zero three three two two ten seventy nine. Hello. ẹ káàsán sà. hello. wà ń bẹ̀ o. hello. hello ẹ bá gbóhùn sókè ẹ ti wá. hello ẹ káàsán. hello bàbá ọmọ léńjẹ léńjẹ. ẹ màmá káàsán sà. lágbára ọlọ́run ẹ ní tẹnugbó bí ọwọ́. àmì o. orúkọ tèmi ni aláwùyọ ọ̀pọ̀ láti Kwara àgbẹ̀lọba. ibo làwọn ayé wa ń lọ báyìí. àfa àbá àti tí wọ́n ká orí èèyàn mọ́ inú yàrá ẹ̀. nílùú Ọ̀yọ́. ó sì ń darúgbó fóun kọ́ lòun ṣe níbo láyé ń lọ ẹ̀ bá ti wá wà nírọ̀lẹ́ ayé báyìí hmm. ẹ́ ọlọ́run máa fi sọ ẹ̀sọ̀ wa ẹni tó dẹ̀ ẹni tó dẹ̀ jẹ̀yà jẹta wá ti máa wá ń wọ̀ rí ẹ́ alágbá ọlọ́run máa máa fi sọ ẹ̀sọ̀ wa ìdájọ́ tó bá lè kókó kó ní kó ṣe fún àfa yẹ o kó má yẹ kó lọ lásán o hmm. ẹ ṣe púpọ̀. ẹ ṣeun o ẹ̀yin náà ẹ bá wa dá sí ìròyìn tó kọ sísọ zero eight zero three three two two ten seventy nine. ẹ ẹ ló kọ sísọ o. ẹ ló ẹ káàsán ọmọ ọmọ kọ sísọ mi ti sọ láti tọ́jà pẹ̀lú sọ̀rọ̀ láti mú táwọn. à ń gbọ́ yín. ọ̀rọ̀ ọ̀rọ̀ àfà yẹn hmm. òun ló má yà mí lẹ́nu ó kọ sísọ ò torí àmọ́ bí tá a lọ lórílẹ̀‐èdè yìí o hmm. ọlọ́run kó ṣàánú wa o ó kọ sísọ ọyà àfọwọ́. ẹ ṣeun o. hello. hello sir. ẹ káàsán sà orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pọ̀ wá. ẹ káàsán orúkọ mi ni sàgé arẹ láti máa tó abẹ́òkúta à ń gbọ́ yín. eléyìí tẹ́mi fẹ́ eléyìí tẹ́mi fẹ́ dá sí mẹ́rin láńlọ́ọ̀dù tó ṣá ọkọ̀ àti ìyàwó yẹn ṣe rí tí nǹkan bá ṣẹlẹ̀ láyé yìí kí yẹn lùtì máa gbé gbèsè láńlọ́ọ̀dù yẹn ló fà àbí ọkọ̀ ìyàwó yẹn ló fà ó yẹ kó ti gbé gbèsè ìgbà tí ìyàwó yẹn ti ń ṣàlàyé fún pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí ṣẹlẹ̀ láàrin ọjọ́ ti lọ lórí ìròyìn tọkọ sísọ fún tọ̀sán tòní ibi tá a bá dé òun náà látara máa gé ní pété wọ́n ní bọ́kọ̀ bárokùn tó bá rọ̀ṣà ó dandan kó forí balẹ̀ fẹlẹ́bùté orúkọ tèmi ò yí padà o Túndé Hamzat ló kọ́ mi bàbá àwọn ọmọ léńjẹ léńjẹ yín rèé òun náà ló ń dágbére fún yín pé ó tún dìgbà fresh one seven point nine fm lábẹ́ olúmọ ó kilẹ̀ fàlàfàlà ó ń dún kẹ̀rìírí kẹ̀rìírí ó ń mìlú títì fresh one oh seven point nine fm lábẹ́ olúmọ wọ́n ń gbọ́ lókè lálá ẹ̀gbá la wà nílùú abẹ́òkúta.